ìbà fóníbà mojúbà kọ́dá mojúbà àṣẹ̀dá mojúbà gbogbo àwọn òrìṣà tí ń bẹ ńlẹ̀ kóòtù òjíire pátápátá mojúbà erinmi nílé adó ìbà fẹ́rinmi lóde ọ̀wọ̀ ṣìkìṣìkì òde ìṣẹ́rí ọmọdúbà o ìbà fáwọn àgbààgbà mẹ́ta tó mọ̀mọ́ di ẹ̀ẹ́ta ẹ wò ọmọ dúdú yẹn ni mí ọmọ aláwọ̀ oòdùà tó nífẹ̀ẹ́ oòdùà tó ń sọ̀rọ̀ oòdùà tó tún wọ́n hùwà oòdùà ìyẹn ìwà ọmọlúàbí tẹ́ ẹ bá ń bá wa bọ̀ lóòtàn tá a pàkọ́lẹ̀ ní ìtàn àwọn òrìṣà tí ń bẹ ńlẹ̀ Yorùbá pátápátá a ti sọ̀rọ̀ bára àgbọn mìrègùn anígbàkejì Elédùmarè ní í ṣe a sọ̀rọ̀ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀sẹ̀ a ní ẹyinjú Elédùmarè òun ní í ṣe. fún ìrántí a ò gbé ìtàn yín kalẹ̀ láti fi tẹnu àbùkù bá àwọn òrìṣà tí ń bẹ nílẹ̀ Yorùbá pátápátá a ò sì gbé ìtàn yín kalẹ̀ láti fi bẹnu àtẹ́ lu àwọn òrìṣà tí ń bẹ nílẹ̀ kóòtù òjíire tó bá wá jẹ́ wípé ibi tí fọ́nrán òun yìí bá dé ẹ̀yin rí i wípé bóyá àti ń ṣe àti ń sọ àgbélẹ̀rọ ìtàn ẹ dákun ẹ pàkíyèsí wa tẹ́ ẹ bá ní ẹ̀rí kíá lájáde tá a sì sọ wípé kò rí bẹ́ẹ̀ ní tá a sọ kò rí bẹ́ẹ̀ torí a ò ṣe mọ́ níbẹ̀ a ò ṣe rí òsì. ẹ wo òrìṣà pàtàkì tá a tún mọ́ sọ̀rọ̀ rẹ̀ lónìí ó mọ̀ ní èṣù láàárọ̀yè òkiri òkun òbẹ́lẹ́kún sunkún kẹrù òbẹ́lẹ́kún ẹlẹ́kún sunmí láàárọ̀yè sun ẹ̀jẹ̀ ta ni èṣù alóbi níbo ló ti ṣẹ̀ wá àti pé èṣù mélòó gan ni ń bẹ àbí ká tiẹ̀ ní sí èṣù àti sátánì àbí ìbílísù lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ìmọ̀le ṣé wọ́n jọra wọn. ó fún nàgbé nàgbà wò ó àjànàmọ́ tipẹ́. láàlú ògiri òkò láàróyè ọkùnrin oríta ẹbọra burúkú tó ń jẹ́ látọ̀ọ́pà ọ̀fẹ́ bàtàkùjọ lámọlámọ onílé oríta ọ̀bẹ́lẹ́kún sunkún kẹrù ó bẹ lẹ́kún ẹlẹ́kún sunmí láàróyè ń sànjẹ ọkùnrin fèrèfèrè jápé ọkùnrin fèrèfèrè jápè èèyàn tí ń rìn nínú ẹ̀pà tí àsán orí rẹ̀ sì ràn fírífírí wọ́n ní ọpẹ́lọpẹ́ gíga ti Baraka ni atúnwàṣe ìbíní agbókòmọ́rò abélébètúndé agbákàró mọ̀tẹ́ ẹ wò bẹ́ẹ̀ bá ti ń bọ́ gbogbo kan ẹ ti mọ̀ pé èṣù láàlú là á ké sí láàárọ̀yè ẹ̀bọ̀ra burúkú tí jẹ́ látọ̀ pa òun là á ké pè nínú ìtàn àtẹnudẹ́nu àti gẹ́gẹ́ bí àwọn òkùtẹ́ǹfẹ̀ bí wọ́n ṣe wí wọ́n ní ọ̀kànlélérinwó wọ́n ní gbogbo àwọn òrìṣà tí ọlọ́run dá pátápátá nínú àwọn ọ̀kànlélérinwó yìí four oh one èṣù jẹ́ òrìṣà pàtàkì láàrin wọn àbí ká tiẹ̀ nínú gbogbo àwọn òrìṣà yìí mẹ́ta nù wọn ni wọn ò ṣeé rí fín àbí mẹ́ta nù wọn ó ní wọ́n tiẹ̀ kọ àbùkù púpọ̀ jù inú wọn lògún nítorí ẹmu lògún fi bẹ́rí wọn dànù níwèé àbí ká tiẹ̀ ní Ṣàngó ọ̀bẹ nìkan jà fọwọ́rẹ́ gbogbo lé mú bẹ́ẹ̀ náà ni Èṣù jẹ́ òrìṣà tí kì í jà béèyàn ò bá tọ̀ ó jẹ́ tí kì í bínú bẹ́ẹ̀ ò bá tọ́ nígbà láíláí ní ìgbà ìbẹ̀rẹ̀ pọ̀pọ̀ ìtàn fi yé wa pé èṣù láàlú òkiri òkun àti ọ̀rúnmìlà àbára àgbọ̀nmìlẹ̀gún ọ̀rẹ́ tímọ́ tímọ́ ni wọ́n kódà ìtàn tẹ̀síwájú wípé lára àwọn òrìṣà tó rèé kọ́fá lọ́dọ̀ bára àgbọ̀nmìlẹ̀gún ó mọ̀ ní èṣùbà bá a bá wá ẹni tó sọ wípé tèṣùbà wo á jẹ́ pé orí ń tọ̀hún ó ti dàrú ó kàn kúkú kàn mọ́ gbálẹ̀ ni nítorí àwọn òrìṣà mẹ́rìndínlógún gan àbáwọn ọ̀kànlélẹ́rìnwó òrìṣà ìyẹn four oh one òrìṣà wọn ò jọ kọyán láàlú ògiri òkò kéré wọn ò jọ kọ tiẹ̀ kí wọ́n mọ́ fi ewébò ẹ wò ó ní ìgbà ìwásẹ̀ ìyẹn nígbà tí ojú ń bẹ ní orúnkún kò fẹ́ẹ̀ sí agboolé kan tí ò ní ojúbọ èṣù àbí káàtì ní kò fẹ́ẹ̀ sí ìlú kan nílẹ̀ kóòtù òbíye tí ò ní ojúbọ èṣù èyí ló fà á tí oríṣiríṣi ókì àti orúkọ tí fi ń bẹ fún bàbá mi ti ń jẹ́ látọ̀ọ́pa. ọmọ tipẹ́tipẹ́. ó fún nàgbé nàgbà wò ó àjànà máa tipẹ́. ká wá tẹ̀síwájú nínú ìtàn ìtàn fi yé wa pé èṣù jẹ́ ọkùnrin kúkúrú tí ọgbọ́n ọ̀nù rẹ̀ ga àbí ká tiẹ̀ tún kí wípé ọkùnrin kan ti ń rìn inú ẹ̀pà tí àásán orí rẹ̀ hàn fírífírí wọn lọ́pẹ́lọpẹ́ gíga ti Bara Gani èyí ń túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá bẹ lòmíì léèrè yóò sọ pọkùnrin kúkúrú lẹ́sùn bẹ́ẹ̀ bá sì bẹ lòmíì léèrè yóò ní èṣù ọkùnrin tó ga ni ó ṣe déédéé àwọn kan tí wọ́n sọ wípé òrìṣà burúkú ó mọ̀ ní èṣù síbẹ̀ lẹ́sì ti rí àwọn kan tí wọ́n ti máa jẹ́ èṣù lékè èṣù wọ̀yì èṣù òní pòpò èṣù gbẹ̀mí débẹ̀ èyí ò túmọ̀ sí pé òrìṣà dáadáa ó mọ̀ èṣù jẹ́ ẹ wo bí ìbáṣepọ̀ tó dán mẹ́rìnmẹ́rìn ṣe ń láàrin èṣù àti paragon mèrègún bẹ́ẹ̀ náà ni ìbáṣepọ̀ tí ò láàlà ń bẹ láàrin èṣù àti àwọn ìyá mi arúgba aṣọ mọ́ balẹ̀ àwọn òfin ọ̀já wọn kí wọ́n fi pọmọ kẹ́sẹ̀ ọmọ mọ́ bá wọlé ẹ dákun ẹ kọjá yín ẹ mọ́ fi pọ̀ mí o. gbẹ̀nà gbà wò ó àjà náà máa ti pẹ́. kò wá sí bá a ṣe dá àwọn òòṣà tá à ní dárúkọ ibi tí wọ́n ti ṣe lé àbí ibi tí wọ́n ti lò bá ẹ wò ó tá a bá dárúkọ Ọ̀ṣun kíá la mọ̀ dárúkọ Òṣogbo tá a bá ti dárúkọ Ṣàngó Ọ̀yọ́ ni ó mọ wáṣẹ́ ní kálukú wa tá a bá wá dárúkọ Ògún a ti mọ̀ pé ìrè nílé Ògún kódà báwọn kan bá tiẹ̀ sọ wípé ìrè kì í ṣe ilé Ògún kìíní o ó tún lè kan ọjọ́ míì Kétu ohun mọ̀ ní ilé èṣù àmọ́ tá a bá ní ká wò ó kò sí ẹ̀ síbi tí ò ti sí èṣù torí gbogbo ibi ló wà gbogbo èdè òun ló sì gbọ́ òun ló wá bìyà pa ẹnu tó fi jẹ́ wípé àwọn èèyàn ń béèrè pé èṣù mélòó ló wà èṣù èbìtà èṣù yangí èṣù ajé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ bá ń bọ́ mi ń gbọ́ náà tán ọ̀rọ̀ yìí dà gẹ́gẹ́ bí the president and the presidency tẹ bá mọ the president yóò túmọ̀ sí pé olórí àwọn executive nìyẹn o the presidency èyí ò túmọ̀ sí pé àwọn tí wọ́n jọ ń ṣe ìjọba àbí àwọn ọmọ tí ìjọba kó sòdí lábẹ́ wọn láti máa rí bíi ministers àbí kọmíṣánná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tún mọ̀ sí pé èṣù kan péré ló wà o àmọ́ àwọn ọ̀nà tí èṣù yìí ń gbà fira rẹ̀ hàn ó láti rí bí èbìta èṣù yangi èṣù ajé èṣù ọjà èṣù oríta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bíbèrè bá fẹ́ pọ̀ jù wípé ṣé èṣù tí ń bẹ ńlẹ̀ kóòtù òjíire ṣóṣe déédéé èṣù tí ń bẹ nínú bíbélì tí wọ́n ń pè sátánì àbí tí ń bẹ nínú kùránì tí wọ́n ń pè ní ìbìlísù ẹ wò ó ẹ sọ wípé rárá o nítorí pé èṣù tí ń bẹ ńlẹ̀ yorùbá tó rínú ròde àwọn òrìṣà ẹgbẹ́ rẹ̀ tó kù ó lójú méjì ó ń fìkan wàrà ayé ó sì ń fi gan wo òde ọ̀run ẹ wò ó ẹ tún sọ fún wọn wípé èṣù bíbélì tí ń jẹ́ sátánì búburú nìkan ní í ṣe èyí ń yàtọ̀ sí èṣù tí ń bẹ ńlẹ̀ yorùbá tí ń ṣe burúkú tí sì ń ṣe rere ọ̀mọ̀wé kan tí wọ́n ń pè ní adélùmọ̀dọ̀pámú nínú ìwé rẹ̀ tó pè ní the invisible foe of man ó fi yé wa wípé èṣù jà gẹ́gẹ́ bí inspector general láàrin àwọn òrìṣà nù èyí ń túmọ̀ sí pé agbẹnusọ láàrin òrìṣà kan sí kan òun mọ̀ ní èṣù jẹ́ kódà ó tẹ̀ ẹ́ síwájú wípé èṣù jẹ́ agbẹnusọ láàrin ọmọ adarí wọn sí elédùwà àṣẹ̀dá ayé àṣẹ̀dá ọ̀run ẹ wo ká má dé ènìyàn pẹ̀lú bá a bá ní àpẹnubọ̀ lórí ọ̀rọ̀ láàánú òye òkú ẹbọra burúkú ti ń jẹ́ látọ̀ pa ilẹ̀ ó ilẹ̀ ó

Party.